táwọn òjíṣẹ́ ọlọ́run ni wọ́n sọ́lọ̀ nínú wọn. àbàkún gbogbo wọn òjíṣẹ́ ọlọ́run ni wọ́n kò síta nínú wọn sọ́lọ̀ nínú wọn kò sọ́mọ ọlọ́run nínú wọn sọ́lọ̀ òbí wọn kò sí gbákejì ọlọ́run nínú wọn sọ́lọ̀ ọba ni wọ́n òjíṣẹ́ ọlọ́run ni wọ́n àkọ́kọ́ a sì ọba yìí wọ́n ń ara wọn ni tí kan bá ti wá tó bá fi lè kú ọmọbẹ tí ànábì mi bá fi wá ètò ànábì mi mú wá yẹn yóò parẹ́ nínú àwọn sẹ́tà ànábì àkọ́kọ́ tí ọkọ mú wá tẹ̀lé lórí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam dídè ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam fàyẹ̀ náà ṣe kàtún lè jẹ̀mí ìṣàrọ̀ kọ́bla tí tànábì sallam wá lọ́wọ́ pa gbogbo ẹ̀sìn yòókù gbogbo òfin ẹ̀sìn yòókù tí wọ́n ti ń gbé wá tàbí sallam tó dé tànábì ló dé tó wá pa gbogbo ẹ̀rẹ́. أمهاتهم واحد أمهاتهم شتى ودينهم واحد àní sọ́lá àlọ́sọ́lá ní àwọn ànábì ọlọ́run àwọn ànábì ọlọ́run ìkọ̀tún làlá ọmọ ẹ̀yà kan náà ni ni umahatum ó lè yàtọ̀ síra wọn kó pa kó wọlé ń bì kó dún bì kó lé ń bẹ̀ so ìdán mùsùlùmí ló nígbàgbọ́ nípa wípé ànábì isa ànábì ọlọ́run ànábì musa ànábì ọlọ́run ànábì musa ànábì salam ànábì ibrahim ànábì ọlọ́run ọba ni ànábì muhammad sallallahu alayhi wa sallam ànábì ọlọ́run mùsùlùmí ló nígbàgbọ́ nípa eléyẹn آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير مسلمين بقى gbogbo àwọn ànábì ọlọ́run alẹ́ musalatu gbogbo wọn náà lànábì wa ṣùgbọ́n ọlọ́run bá ti fi dídí ànábì sallallahu alaihi wasallam pa gbogbo ṣẹ̀rí àwọn kò alákòóso yorùbá yẹn clear tó ẹnì kan ní mo wá claim òun fẹ́ ṣe àdàpọ̀ wípé àwọn mùsùlùmí kábọ̀sẹ̀ lẹ́yà mẹ́yà gbọ́n ànábì náà ànábì wa náà ni wọ́n kó wọ́n fẹ́ máa establish pé ẹ̀sìn wọn tún sẹ́kù rárá o àti nǹkan pa lórí nù o mùsùlùmí àgbà pé gbogbo àwọn ànábì kí ni wọ́n jẹ́ náà ànábì ọlọ́ọ̀ni wọn ṣùgbọ́n ṣẹ̀rí àwọn kí ló ṣẹlẹ̀ sí ó ti parẹ́ pẹ̀lú dídí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ṣẹ̀rí àwọn ó yàtọ̀ dídá lọ́sẹ̀ sọ́ra ti ṣe ni o ti pa gbogbo ṣẹ̀dí àyòkù rẹ̀ ó sẹ́kù ṣẹ̀dí ànábì wa Muhammad sọ áta àtàkù màsà. so kẹ́nìkan máa sọ fún wa ní ìsìn pé ẹ méjì ká ṣe ẹlẹ́yàmẹ̀yà ẹ méjì ká ṣe ẹlẹ́sìnmẹ̀sì ẹ gbogbo wa ẹyọ ni àwọn náà ni wọ́n ẹ̀sìn ọ̀nà ìtí islam sọ fún wa ni pé àwọn wọ̀nyí ànábì ọlọ́run ni wọ́n àrẹ ìmùsọ̀látù ọ̀sálàm ṣùgbọ́n òfin ẹ̀sìn tí wọ́n gbára lé tí wọ́n tẹ̀lé ó ti parẹ́ pẹ̀lú dídá ànábì wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam. والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك. الله أكبر يا المتقون pé àwọn wọ̀nyí wọ́n si ń tọ́lọ́ ọba sọ̀kalẹ̀ fún wa nẹ́bí alukur'an wọ́n máa ń sílẹ̀ mi ìtí ó sì ń bẹ nínú àkọọ́lẹ̀ tíra àwọn ẹni ìṣáájú ọlọ́ọ̀bà sùmánù wọ́n tá ni o nínú ara àbí صحف إبراهيم وموسى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله سبحانه وتعالى يوم رفاع يوم ما دار padà sí bí àwọn ọ̀rọ̀ tó ti ṣáájú láti àwọn mùsùlùmí òdodo wọ́n nígbàgbọ́ sí i tọ́lọ́ sọ̀kalẹ̀ fún anabi sàlám ó tó bá nàbí ìdè ṣùgbọ́n ìgbàgbọ́ wọn yẹn ò ní wípé tọ̀ ìtọ́jọ́ ọlọ́run ọba ń bẹ̀ òótọ́ ni ṣùgbọ́n bó ṣe ájò òótọ́ ìfàyíyá náà sẹ̀kọ̀ fàyíyá máa ń sọ̀kà fàyíyá máa ń sọ̀kà fà ṣẹ̀rí àti nàbí sàlám náà sẹ̀kà tó láhà ṣẹ̀rí àti sàlám ó ti wá pa àwọn àdájọ́ tìgbà náà ó ti wá parí. àwọn onímọ̀ tẹ̀síwájú wọ́n ní àwọn wo lọ́wọ́ bá ń lóyìn ní bíbá yìí ọ̀rọ̀ mẹ́ta ni wọ́n sọ lórí ẹ̀ alákọ̀ọ́kọ́ sọ yìí pé àwọn tí ọlọ́wọ́ bá ròyìn pé alẹ́dẹ́rẹ́ yóò bílẹ̀ bìlọ́kọ́ ìwọ̀n yọ̀kì ìbúrẹ̀ sọ́lá ọ̀nà ìzàkúrọ̀bì òfin kóòdù àwọn náà ló tún sọ nínú àwọn ìròyìn wọn ló tún fèrè náà ròyìn wọn pé wọ́n gba ntọ́lọ́wọ́n bá ni kúlù mùmìnì gbogbo mùmìnì ìlókòsínú ròyìn arab bóyá àwọn tó gbà fọ́dún nínú àwọn lárúbáwá ni tàbí mu'minu ahlul kitab tàbí àwọn tí wọ́n gbàgbọ́ nínú àwọn ahlul kitab tí wọ́n pé àwọn náà gba ìsìláàmù nínú àwọn tó jẹ́ pé ara ọmọlẹ́yìn àwọn ànábì tó ti ṣáájú ni wọ́n sọ́nà ọba wọ́n ní wọ́n sínú. apá kan sọ pé rárá àwọn tó máa bá ròyìn àwọn tó jẹ́ ní yàrá àwọn sọ̀hábà wípé àwọn nìkan ni ìròyìn yẹn kó sí pé wà lẹ́jọ́ yóò yọ̀bẹ̀ gbá òǹzílà ilé ọmọ òǹzílà wọ́n ní pé àwọn yìí sọ pé àwọn tọ́lọ̀ máa ń yìí pé wà lẹ́bí ilẹ̀ àbẹ̀jọ́ yóò yọ̀bẹ̀ lọ́gọ́ yìí ọ̀yọ̀ kì í mú rẹ̀ sọ̀rọ̀ ọ̀bí mọ̀rọ̀ zàkìlá yóò fi kú wọ́n ní sífà yẹn ròyìn tiwọn yorùbá yẹn kọ́ọ̀lù wà lọ́jọ́ ìmìnira bẹ̀rẹ̀ gọ́ọ̀lù wà lọ́jọ́ ìmìnira bẹ̀rẹ̀ ọ̀sùn ilé ìkàmọ̀ ọ̀sùn ìlànà public ọwọ́ ajẹ́ sífà ìròyìn fún àwọn múmínú ahlil kitab tẹ̀fúríkù ọjọ́ tó bẹ̀rẹ̀ sọ kọ́lẹ̀ yé àwọn onímọ̀ tẹ̀fúríkù ilé wọn ní pé áyà yìí wàtọ́lọ́ ní pé hudan lil muttaqin kọjí ọ̀nà alukur'an dhalika alkitab láàrọ̀ ìbàfì kùránì jẹ́ ọ̀nà ẹ̀mọ̀ tí ò sí èméjì ń bẹ̀ ùdánì mùtàfì ó jẹ́ ọ̀nà fún àwọn olùpayọ̀ ọlọ́run àwọn olùpayọ̀ ọlọ́run ọba yẹn ìran méjì ni wọ́n gbà wá àwọn tó jẹ́ pé lábáwá ni wọ́n lẹ́sìpìlẹ̀ wọ́n sí inú ọmọ ìsírẹ́lì àbẹ́ àwọn tẹ́tẹ̀ láwọn ànábì tó ti ṣáájú orí ẹ̀bọ ni wọ́n wà àlọ́sọ sọ́láńsì dé wọ́n ti gba Islam oyè ní ìsàbí àwọn kejì àwọn tó jẹ́ pé wọ́n ti wà lórí ẹ̀sìn àwọn Banu Israel tó yé ìzè wọ́n wà lórí wọ́n wà lórí ẹ̀sìn Musa wàyí ìsàlẹ̀ ìmọ̀ sọ̀láàtù ọ̀sálàm kó tó di wípé ìsìláàmù dé ẹ̀dá kò táàrin ẹ̀dá àrin òbá yìí bẹ́ẹ̀ pé kò wá lónìí ni o. kó tó di pé Islam dé wọ́n wà lórí ẹ̀sìn Yẹ̀húdí tàbí ẹ̀sìn kí ni o Nasara. pẹ̀tẹ́ Islam wá dé àwọn náà tún gbà wọ́n gbà ìsìláàmù. àjẹ́ pé igun mélòó làwọn mùsùlùmí náà ẹ́ igun méjì igun àwọn kọ́ igun àwọn lábá fẹ́ pé àwọn orí ẹgbọ́ hánà làwọn tiẹ̀ wà igun kejì àwọn àrùn kìtà bàbá wọn wá ní pé zalikal kitabu la raiba fi hudan lil muttaqin. zalikal kitabu la raiba fihi hudan lil muttaqin. bàbá wọn bá dé kúránì yẹn ó jẹ́ ọ̀nà ẹ̀mọ̀ fáwọn olùpayọ̀ ọlọ́ àwọn olùpayọ̀ ọlọ́ àtúpà al-muttaqin ayé al-mu'minin àbí àpò wọn ní mòmìnì igun mọ́ ìlànà mòmìnì gbà wá. ẹ igun méjì àwọn anitọ ajá pé sífà alákọ̀ọ́kọ́ alladhina yu'minuna bil-ghayb wa yuqimuna as-salata wa mimma razaqnahum yunfiqun. ó lóye àwọn mu'minul arab àwọn mùmìnì tí wá láti gun àwọn lárúbáwá. الذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون mùmìnì tí wọ́n tọ́lá wọn kitab ayé àárẹ̀ kejì wa ròyìn pé àwọn làwọn tẹ́ pé ẹgbẹ́ wo wọ́n gbà gbọ́ nínú tọ́lá sọ kàlàfà lọ́wọ́ sọ́là bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ìtàfi di mùmìnì nìyẹn gbọ́ ó tó pàdé bíi dé wọ́n wà lórí ẹ̀sìn wo ẹ̀sìn àwọn ànábì tó ti ṣáájú àbí ọlọ́run wa lẹ́dínlẹ́ yìí lọ́wọ́ ọ̀sán wà mẹ́hùn zílà ní kọ́bìnrin. èmi jẹ́ pé tẹ̀síìrù yóò ní mẹ́mọ̀ àtọ́bárí tú ọ̀nà méjì ìgbàgbọ́ wọ́n gbà wá wọ́n gba àwọn ànábì tó ti lọ ṣáájú gbọ́ wọ́n tún gba ànábì sàfàlà gbọ́ ó yé àbí jẹ́mọ́ àti tẹ̀sírí ayé àwọn kẹta ni pé ọmọ wa méjèèjì náà ẹ̀yọ kan náà ní ìròyìn lọ́nà o ẹ̀rákun tàbárí mọ́mìnì àárọ̀ àtàkùn ní nǹkan tẹ́ tù yìí tàbárí mọ́mìnì lágbára tọ́jà bẹ́ẹ̀ mi àti ilé mọ́jẹ́ tábìlì fún àbí ẹ̀pá àwọn àti ìṣe àṣẹ àlòkìtàbùrì àbí àbáṣálù kìtàbù rí akẹ́ bọ́ sínú ìsìláàmù ni so àwọn wọlé àyìn àwọn táwọn tó náà àwọn alábá tẹ́ pọ́nbọ́ọ̀lù sọ́tò òṣàlù kìtàbù rí ṣùgbọ́n ìjà àgbà àwọn ànábì ọlọ́run tó ṣáájú ìjà àgbà àwọn gbàgbà wọn gbọ́. àjẹ́ yìí pé ìròyìn tẹ́ ẹ sọ pé wọ́n fi ròyìn àwọn àlòkìtàbù yìí náà ó tún dọ́dọ̀ àwọn mọ́mọ́mẹ́nù làárọ̀bì náà. ìròyìn tẹ́ ẹ sì fi ròyìn àwọn mọ́mọ́mẹ́nù làárọ̀bì tẹ́ ròyìn àwọn mọ̀mọ́mẹ́nù ìròyìn náà dọ́dọ̀ àwọn mọ́mínú àṣekìtà ọgbọ̀n wà. ẹ jẹ́ ìsàlàyé pé lápòjúwe ń sè á rí ẹnìkan ó lóun ò gba kọ̀kọ̀ gbọ́ òun ò sì ní máa kírun òun ò sì ní máa náà lọ́nà gbá fóun ṣùgbọ́n onígbàgbọ́ nígbà tó ń sọ kàlàfà náà sọ́làm àti ìkànnì sọ̀kàlà ṣáájú fún nínú ayé àtàǹtù lọ́wọ́ ẹ̀ ṣé mòmìnir ni kálà mo ní wàjẹ́ mòmìnir àbá ọlọ́nìkan tó jẹ́ pé òun náà sọ pé òun gba gbọ́ mẹ́tẹ̀ẹ̀tẹ̀ tẹ̀sà mẹ́tẹ̀ẹ̀tẹ̀ tàkọ́ kọ́ gbọ́ o ṣùgbọ́n òun ò gba ẹni tọ́lọ̀ fi rá àwọn ànábì tó ṣáájú ànábì sọ́lá ń gbọ́ á ní kí èsè mùmìnì náà ni. ìdá adìyẹl ayat àwọn àyà wọ̀nyí ó ń ròyìn àwọn mùmìnì aláwọ̀dìyẹl ọmọ ṣùgbọ́n kò sí láì fi níbi ìtìsọ́ọ̀sì táwọn onímọ̀ tẹ̀síìkà tafsir tìlù lẹ́rẹ̀ àtọ́ bá ní tóbi abdulayi abba ṣùgbọ́n ìwáyà wa sọ̀rọ̀ rẹ̀ ìbọ̀sọ̀rọ̀ ìwáyà sọ̀rọ̀ wa náà sọ̀rọ̀ sàhárà wípé wọ́n máa ń so wọ́n máa ń gbé àyà walladhina yu'minuna bima unzila ilayk wa ma unzila min qablik wọ́n máa ń gbé lórí àwọn mu'minu ahlil kitab. ọlọ́ọ̀bá ni walladhina yu'minuna bima unzila ilayk wa ma unzila min qablik. وبالآخرة هم يوقنون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون àwọn fọ́lùmọ̀ tẹ̀síra ìmọ̀wòlá wọ́n ní ìgbàdàn àwọn tó sọ níbi àyà yìí ó jẹ́ ká mọ̀ wípé àwọn alùkìtàbù kan ń bẹ tí wọ́n jẹ́ olùgbàfọ́lọ̀ àwọn tí wọ́n jẹ́ pé wọ́n gba ànábì sallallahu alaihi wasallam gbọ́ lẹ́yìn wá àgbà tí wọ́n ti gba àwọn ànábì wọn gbọ́ tán tí rìsáàlà ìjánabi ànábì tiwa sallallahu alaihi wasallam tó tó wá dé ti gbọ́ wọn mùmíní làwọn náà o tí wọ́n sì gbàgbọ́ mùmíní ni wọ́n. ìtumọ̀ táwọn sọ pé abárípẹ́ nìkan lè sè ó jẹ́ pé ó ní òun sẹ̀sìn nà sọ́rọ́ ó gbọ́dọ̀ àwa islam ó wá gba islam mùsùlùmí lòun náà bẹ́ẹ̀ kọ́dà ẹ̀sán tiẹ̀ ó tún dì lọ́pọ̀ méjì ó dì lọ́pọ̀ mélòó kí láfọ̀tà fi sọ bẹ́ẹ̀ ní sọ́tòlù pásọ̀s sọ́tòlù pásọ̀s ayé àbí fifty two wal Qur'an yufasiru ba'duha ba'da tafsir Qur'an ayé àbí fifty two ọlọ́wọ́ bá ní. الذين آتيناهم الكتاب من قبله هم به يؤمنون الذين آتيناهم الكتاب من قبله هم به مؤمنون وإذا يتلى عليهم قالوا آمنا به إنه الحق من ربنا إنا كنا من قبله مسلمين أولئك يعطون أجرهم مرتين بما صبروا ويدرؤون بالحسنة سيئة ومما رزقناهم ينفقون سورة القصص هتدي الآية القصص الذين آتيناهم الكتاب من قبله هم به يؤمنون وإذا يتلى عليهم قالوا آمنا به إنه الحق من ربنا إنا كنا من قبله مسلمين أولئك يؤتون أجرهم مرتين بما صبروا ويدرؤون بالحسنة السيئة ومما رزقناهم ينفقون الله سبحانه وتعالى فجأة أكبر يوي ó ń bẹ nínú àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn ànábì Ìsá ọmọlẹ́yìn ànábì Mùsá tí wọ́n tààrùn láwọn tẹ̀lá ìlànà wọn tí ìjẹ́ ànábì ọlọ́run tànábì tí wá dé tìgbà wọn fa asilamu tẹ́sígbà islam abdullahi bin salam gẹ́gẹ́ bí àwọn ọdún bẹ́ẹ̀ nínú àwọn sàhábà tó jẹ́ pé ẹ̀sìn yahudiya ni wọ́n ń ṣe tẹ́lẹ̀ wọ́n sì gbọ́ rìsára ànábì sallallahu alaihi wasallam الذين آتيناهم الكتاب الذين آتيناهم الكتاب هم به يؤمنون وإذا يتلى عليهم قالوا آمنا به tẹ́bá tó wá ń kan ọ̀rọ̀ ọba tó jẹ́ tuntun fún wọn kọlu amẹ́nàbì wọ́n lè àgbàgbọ́ àgbà yìí rẹ̀ gbọ́. kọlu amẹ́nàbì innahu alhaqqu min rabbina. wọ́n lè ọ̀rọ̀ ọlọ́run bá wa lélẹ̀ òdodo ọ̀rọ̀ ọlọ́run bá wa ni. inna kunna min qablihi muslimin. inna kunna min qablihi muslimin kó tó di pọ́ndé mùsùlùmí àgbàfọ́lọ́ lórí wípé iṣẹ́ táwọn ànábì wa mú wa àgbàgbọ́ wọ́n sì sọ fún wa pé ànábì kan tún ń bọ̀ àti ìgbà gbọ́lágbà alẹ̀ kó tó dé. Ulaika yu'tawna ajrahum marratayn bima sabaru. Ilé la fi ń sọ, ilé kó jẹ́ rìsáàlá, ó jẹ́ ọ̀rọ̀ àkọrẹ́sẹ̀ sí àwọn tí wọ́n ń sọ pé wọ́n ń fi ẹ̀sìn Kìrìsìtẹ́nì àti àwọn tí wọ́n láwọn ń tẹ̀lé ànábì wa Mùsá pẹ̀lú àwọn oníjìw, alayhi salatu wassalam, alayhi salatu wassalam. Wípé à ń pè yín ẹ máa bọ̀ wá islam àwọn tí wọ́n ṣáájú yín wọ́n gba àwọn ànábì yẹn gbọ́ lábẹ́ ìgbọ́ tí wọ́n gbọ́ ìbátan Muhammad sallallahu alaihi tó dé wọ́n di àwọn ẹ̀yà ànábì sallallahu alaihi ìní wọ́n kéré ẹni tó bá jẹ ẹni tó bá ṣe bẹ́ẹ̀ tó kéré sallallahu alaihi wasallam lẹ́yìn tó bá jẹ ànábì àkọ́kọ́ láti ní pín ربك يؤتون أجرهم يؤتون أجرهم مرتين يرون سيئة وما a رزاهم يوم وسلم من حديث أبي موسى وصلى لثلاثة ربنا عونا يمتك يؤتون أجرهم مرتين wọ́n gba ẹ̀san wọn lọ́nà méjì wọ́n gba ẹ̀san wọn ìpele méjì ẹ̀tọ́ wọn fẹ́ gba ládàá lọ́nà ní ọ̀fẹ́ gba double reward gbàgbọ́ rọ́jùlọ alákọ̀ọ́kọ́ nu wọn rọ́jòló min adil kitab ashair filari ẹnìkan nínú àwọn a fún tíra tẹ̀wúdí àti nẹ̀sọ́rọ́ àmàlà bìnàbí yìí ó wá gba ànábì tọ́lọ̀ Musa àbí Isa o gbà wọ́n gbọ́ wà àmàlà bíi fọlọ́hùn ò tí ì a Muhammad wa di wa Muhammad sallallahu ìṣọ́lá ọba ní ẹ̀sán ẹ̀mẹ́ lọ́gbà ó lọ́pọ̀ méjì láfi sọ fún wọn tó wà nínú ẹ̀sìn rẹ̀ fún wípé fi tọwọ́ rẹ lẹ̀ ìyẹn ti kò ìyẹn wúlò mọ́ ó ti di pàǹdà fàyíyà mọ̀nsófà wọ́n ti parẹ́ islam awil quran ó ti jẹ́ sikh ó ti jẹ́ ń tó wá pa àwọn ẹ̀sìn tó bá láyé kò sábà láyé kẹ̀kẹ́ mọ́ gbogbo ẹ̀ ní islam ṣe kí ni ó ti parẹ́. sọ̀tàn kan ló ń jẹ òun ṣe ẹ̀sìn kan ẹ̀sìn àbáláyé òun ṣe ẹ̀sìn kan ẹ̀sìn àṣìṣe èyí ẹ̀sìn ṣe ni. so Islam gbà tó ti dé gbogbo ẹ̀sìn yòókù Islam ti parẹ́ ẹni tó bá lè gba Islam yóò gba ẹ̀san rẹ̀ ní ìlọ́po méjì wàrọ́jòló mọ̀mọ́lò àlẹ́bíbẹ́dà ni ẹni tó jẹ́ pé ẹrú ni ẹrú ada tí wọ́n ń pè ìwọ ọlọ́run ìkiri lásìkò lásìkò ó tún ń pè ìwọ àwọn àwọn olówó àwọn tí wọ́n tó tó ṣẹrú lọ́dọ̀ wọn ó ń pọ́wọ́ ọlọ́run ó pọ́wọ́ olówó rẹ̀ yóò gbẹ̀ ẹ̀sán lọ́nà méjì lọ́pọ̀ méjì wàrọ́jò àtẹ̀bàjà àríyá táwọn àtọkùnkà tó mú ọmọbìnrin tó jẹ́ bọ́yì tó wá kọ́ lẹ́kọ̀ọ́ ọkọ̀ lẹ́kọ̀ọ́ fún tàbí ó wá kọ́ lẹ́kọ̀ọ́ dáadáa dáadáa tó mà á lẹ́yìn ìgbà náà ọba irú ẹni bẹ́ẹ̀ yóò tún gbalada lọ́nà méjì ẹrú rẹ̀ ọkọ lẹ́kọ̀ọ́ ọmọ kú ọdún lọ́rùn rẹ̀ ó tún wá ṣe kíni o ó tún wá jẹ́ kó wà ní ilé kọ ra yóò gbalada rẹ̀ méjì. tó àyà yìí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó fi rinlẹ̀ wípé kò sí máa ń ní ẹni tí ó ti dé wa bá tiẹ̀ ìlọ́po méjì so adẹ́pẹ́ ìsàwọn ẹ̀rẹ́dẹ̀kan tó gba islam wọ́n mùsùlùmí ó wá gba islam a máa sọ fi ojú tànáwò wọ́n tó yé nìsí pé àwọn àwọn ara ara o kódà tún máa rí wọn nírì ọlá pé wùlá ìka yòówù táwọn náà ájọ hóm mọ̀rọ̀tàyìn mi máa sọ́bàrù a máa rí wọn nírì pé ah, àwọn lè tún lọ́lá o ẹ̀fẹ́ tí wọ́n ìlọ́po méjì ni yóò jẹ so àyà yìí àwárí pàtàkì ìmánì àwọn tí wọ́n bá wá láti inú ẹ̀sìn míì sínú Islam. ó bákan náà ó dẹ̀ ń jẹ́ àmọ̀ yìí pé àwa mùsùlùmí gbogbo ànábì ọlọ́run la gbàgbọ́ á gba ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam gbọ́ á sì gbà wọn tó wá ṣáájú rẹ̀ náà gbọ́ ṣùgbọ́n ìyẹn ò túmọ̀ sí pé káwa máa gọlẹ́yìn abẹ́rẹ́ kọjá pé àmọ́ wa sọ pé ah, àwọn ìṣẹ̀lẹ̀ yàgbẹ́yà àwọn ìṣẹ̀lẹ̀ sì sí wọn là ẹ̀sìn yín ẹ̀sìn ni tiwa náà ẹ̀sìn ara o ntí islam sọ fún wa ni pé àwọn ànábì ànábì ọlọ́run ni wọ́n iṣẹ́ tí wọ́n mú wá lásìkò tí wọ́n ń bẹ láyé òun náà lọ́sẹ̀ lọ́wọ́ bá fẹ́rẹ́ wọn ìgbà tí wọ́n ti pa kódà tí sẹ́dá ànábì sọ̀lọ́sọ̀lá ti dé ó ti pa gbogbo ṣẹ̀rí àwọn rẹ̀ ṣùgbọ́n àwọn ànábì yẹn wọ́n yẹ wọ́n gbò ní ànábì ọlọ́run inshallah ọ̀nà kìfúnná min ajr iftar àbí ọlọ́mọ subhanahu wa ta'ala ó mọ̀ṣálá ìgbà ìwọ̀nba tí a sọ yìí lọ́wọ́